Condition number six. If the fourth condition favors Ahmadiyya Jama'ah, that is, if the judge or Qadi declares Mirza Ghulam Ahmad a true claimant, I, Abu Rahima Mikhail, must release a rejoinder. Condition seven: If the fourth condition favors me, Abu Rahima Mikail, that is, if the judge or Qadi declares, declares Mirza Ghulam Ahmad a plain impostor, the scholars of Ahmadiyya Jama'at, together with the members, must rename Ahmadiyya Muslim Jama'ah as Ahmadiyya Non-Muslim Jama'ah. Condition number eight, both the two parties. Two yẹn is a is a tautology that is not required when both is mentioned. So I've cancelled out the word two. Both parties to the debate, that is, Abu Rahima Mikhail, together with other speakers from his side, if any and the speakers from the Ahmadiyya must invoke the curse of Allah subhanahu wa ta'ala on themselves if any of the two parties disagrees with the outcome of the debate as pronounced by the judge or qadi. Condition number nine. Now, condition number eight, ibẹ̀ la kàdé lánàá. ok ìwọ tó o sọ pé bóyá ìwé tí mo nà sókè yẹn ọ̀tọ̀ ni tó wà ń bẹ̀ ọ̀tọ̀ ni nǹkan tí mo tí mò ń kà la ojú ẹ̀ tó ti gbọ́ la ojú ẹ̀ dáadáa tí ọba glasses lo glasses the letter I'm writing before you is on the screen. We stopped on condition eight yesterday. We now, pro, pro, we, we now proceed to condition nine. The judge, Qadi, must invoke the curse of Allah subhanahu wa ta'ala on himself. Adájọ́ náà, òun náà gbọ́dọ̀ ṣẹ́bi, ó gbọ́dọ̀ tọrọ ègún Ọlọ́run léra rẹ̀ lórí lórí ẹjọ́ tó dá. now ọ̀rọ̀ ti kan àlàyé ọ̀rọ̀ ti kan àlàyé báyìí bí bá ti wá ń ṣàlàyé lọ ní máa kọ òyìnbó lọ torí pé tí a bá sọ pé àtú sí Yorùbá bí ìgbà tí a ràn ra wa lọ́wọ́ ni. Okay? mo sọ pé tí ìdájọ́ adájọ́ tó bá gbè fún jọ amadíyà mo máa ṣe àtúnṣe ọ̀rọ̀ tí mo sọ sínú kẹsẹ́ẹ̀tì nídàkejì tí ìdájọ́ adájọ́ tó bá gbè fún èmi pé n tí mo sọ nípa Gulam Ahmadu o bó ṣe rí náà ni mo ṣe sọ o. tamadíyà ò bá túbá kúò lẹ́yìn Gulam Ahmadu kí wọ́n lọ yọ ìsìláàmù kúò ní ọkọ̀ wọn torí pé ẹ̀sìn kan lọ́tọ̀ ni ẹ̀sìn Ahmadiyya kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú Islam tọ́lọ́nfẹ́ràn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. now condition tí mo gbé kalẹ̀ yìí it is with sincerity and in fairness to them mo gbé kalẹ̀ pẹ̀lú òótọ́ ọdún àti àìní fi ẹjọ́ ṣègbè bákan náà mo tún sọ pé adájọ́ náà òun náà máa ṣẹ́bi ọlọ́run lérè ẹ̀ lórí òun náà máa ṣẹ́bi ọlọ́run lérè ẹ̀ lórí. nítorí pé òun ló mú ìdájọ́ wá ohun tí ó sì fa ìṣẹ́bi òun ni pé tí igun kan bá yarí fún adájọ́ lórí ìdájọ́ adájọ́ tí igun méjèèjì ò ti yarí kò sí problem àgásí pé kí igun kọ̀ọ̀kan lọ ṣe nǹkan tọrọ ẹ̀ bá jẹ mọ́ tí wọ́n bá dẹ́ èmi lẹ́bi tí mi ò yarí kò sí ṣẹ̀bi nìyẹn tí wọ́n bá dá àwọn lẹ́bi tí wọn ò yarí kò sí ṣẹ̀bi nìyẹn ok so mo ro ọ̀tún mo ro òsì lórí condition yìí àti wípé ohun tó bá fi lè mú kí igun kan yarí kó yarí nípa ìdájọ́ adájọ́ adásí pé adájọ́ náà kò ìwẹ̀ èèyàn kẹ̀kẹ́ nìyẹn kò yẹ kí ìdájọ́ rẹ̀ ó di sẹ́nì kó yarí fún díàfọ̀ ọ̀rọ̀ ti kọ òun náà torí kó ṣeé ṣe kó dá sí pé adájọ́ fẹjọ́ ṣègbè òun lẹ́yìn tí wọ́n dá lẹ́bi ló fi yarí so ọ̀rọ̀ tó o sọ ló bí ìdájọ́ adájọ́ òun ló bí ìṣẹ́bi ọlọ́run léra wa lórí mo rò pé yé wa báyìí nìsín kí wọ́n bá pàdé rẹ̀ ń ta wọn ò lè wá pàdé mi ná wọ́n dọkọ̀ ya wọn mọ̀ o gbọ́dọ̀ mọ àlàyé tó ṣe fún wọn pé ìṣẹ́bi ọlọ́run tí wọ́n ní ká ṣe ń bẹ̀ ó ní bó ṣe jẹ́ tí igun méjèèjì bá fara mọ́ ìdájọ́ adájọ́ kò sí problem àmọ́ tí igun kan bá ti yarí àti igun tó yarí àti igun kejì àti adájọ́ igun mẹ́tẹ̀ẹ̀tọ́ ó ṣe kí ni wọ́n ṣẹ̀bi ọlọ́run léra wọn lórí. wọ́n lè wá sọ pé èwo lè pè ọlọ́pàá èwo ń tè pè àhá ṣe bọ́rọ̀ ẹ̀sìn ni mo sọ fún yín lánàá wípé nínú tí ń ba amadíyà lẹ́rù láti jáde torí pé ní nàìjíríà àti ìgbọ́rí pẹ́nìkan fẹ́ bá wọn ṣe dìbéètì ọwọ́ á put wọn to conditions of mubahala àìgbọ́rí ló fi já sí pé ti tèmi ló yàtọ̀ torí pé mi lọ́kọ ọ̀ya wọn wọ́n lè wá máa sọ pé ààyè ti rí tó fi jẹ́ pé àá ṣe bí ọ̀rọ̀ ẹ̀sìn ó yẹ kó lẹ lọ. nínú àwọn ìwé tí mo ti kọ rí lórí ọ̀rọ̀ wọn mo mú ẹ̀rí èpè wá ń bẹ̀ nínú súra ali imoran quran three verse sixty one quran three verse sixty one. Ali Imran, verse 61. Allah subhanahu wa ta'ala nínú àwọn àyà tó síwájú 61 yẹn àyà 59 ẹgbọ́n tó sọ ń bẹ̀ Ali Imran àyà 59 Allah sọ pé inna masala anyị inda Allah ka masali Adam khalaqahu min thumma qala lahu kun fayakun. ìtumọ̀ dájúdájú irú Ìsá lọ́dọ̀ àlọ́ o ó dàbí irú ádámà aláwo dá láti ara erùpẹ̀ láti ara erùpẹ̀ lẹ́yìn náà ó sọ pé jẹ́ bẹ́ẹ̀ ó sì jẹ́ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ó sì jẹ́ bẹ́ẹ̀. that is aya fifty nine ní ti aya sixty Allah ní alhaqqu min rabbika fala takun minal mumtarin ìtumọ̀ òdodo ni láti ọ̀dọ̀ olúwa rẹ̀ òdodo ni láti ọ̀dọ̀ olúwa rẹ̀ nítorí náà. má ṣe wà nínú àwọn méjì that is aya sixty ẹ dákun aya fifty nine yẹn ọ̀rọ̀ ta lọ́lọ́run sọ ń bẹ̀ ọ̀rọ̀ isa torí pé àwọn nàṣọ́ra wọ́n ti torí pé ànẹ́bì isa kò ní bàbá ìyá nìkan ló wọ́n di olúwa àti olùgbàlà wọn wọ́n sọ di ẹni tí wọ́n máa bọ ẹni tí wọ́n máa jọ́sìn aláwọ̀ Allah wá fẹ́ pe làákàyè wọn wálé pé ẹ̀wà kí lè ń ṣe báyìí sí kí ni pírọ́blẹ́mù yín náà irú èmi ọlọ́ọ̀ ni ò sí irú isa ń bẹ̀ inna masala isa inda Allah ka masala Adam irú irú isa lọ́dọ̀ mi bí ádámà náà ni ìsà èso ọlọ́run kì í ṣolúwa kì í ṣolùgbàlà ádámà tó dá sí pé òun ò wulẹ̀ ní bàbá kò sì níyàá mo bu yèèpẹ̀ ńlẹ̀ mo bomi sí ó di ẹrọ̀fọ̀ mo mọ́ kalẹ̀ mo fẹ́mi sí lára ó sì di ti ń bẹ kí wàá lọ́wọ́ àṣẹlẹ̀ sí yín tẹ́ ẹ fi fẹ́ sọ yísà di òòṣà àkúnlẹ̀ bọ ọlọ́wà ní alẹ́hàkù mi rọ́bìkà òdodo ni eléyìí tí mo sọ yìí o òdodo náà wá látọ̀dọ̀ ta ni látọ̀dọ̀ olúwa rẹ Allah falatẹ́kùn mnẹlẹmùpẹ̀rin ìwọ ò gbọ́dọ̀ wà nínú àwọn olùṣeyèméjì sẹ́ńgẹ́sẹ̀ bá nìsín tọ́yì mo sọ̀rọ̀ kan lánàá mo ní ọ̀nà tí mo fẹ́ gbà sọ̀rọ̀ amadíyà lásìkò yìí mo fẹ́ sọ gbogbo yín di ọkọ ìyá amadíyà ni ìfẹ́ kó jẹ́ mi nìkan mo fẹ́ sọ gbogbo ẹni tó bá fẹ́ di ọkọ ìyá amadíyà mo fẹ́ sọ di ọkọ ìyá amadíyà ni torí pé tó bá jẹ́ pé mi nìkan lọ́kọ ìyá wọn tí n bà sí láyé má inú wọn máa dùn. Okay? so ni ó jẹ́ ń wú ọ̀rọ̀ wọn tegòtegò ẹ̀rí èpè ni mo fẹ́ mú wáyé o aya sixty one ó wá sọ pé famani hajaka fi min ba'di ma ja'aka min al-ilm fakul ta'alaw nad'u abna'ana wa abna'akum wa nisa'ana. ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين nítorí náà ẹnikẹ́ni tó bá jà ọ́ níyàn nípa rẹ̀ lẹ́yìn ohun tí re ohun ti o wá. kí a pe àwọn ọmọkùnrin wa àti àwọn ọmọkùnrin yín àti àwọn obìnrin wa àti àwọn obìnrin yín àti àwa àti ẹ̀yin náà lẹ́yìn náà kí a ṣàdúà ìparun lórí òpùrọ̀ nínú wa nítorí náà a ò sọ pé ibi dandan ìgbégínà sí ìké àlọ́ọ̀ kí ó máa jẹ́ ti àwọn òpùrọ̀ ọ́. àyà yìí ń sọ fún wa wípé lẹ́yìn táwọn ẹbí ti sọ òdodo fáwọn ọ̀nà nàṣọ́ra pé Ìsá ọmọ Mariam kì í ṣolúwa kì í ṣolùgbàlà ẹrú ọlọ́run ni ẹrú sí ọlọ́run ni ok òdodo nìyẹn ẹ ti wá takò òdodo yẹn èpè ló kù tá a fi yanjú ẹ èpè kì í wá sọ̀rọ̀ èpè pé ẹ ẹ bá ń parọ́ ẹ̀ ń bá ń parọ́ ẹ̀ kọ́kọ́ jáàmù ẹ̀ èpè tó ní fọ́màtì ni ìwọ tó o fẹ́ ṣépè yẹn ọ̀bọ̀ ọ̀tà tìyàwó tìyàwó rẹ ti gbogbo àwọn ọmọ rẹ pátápátá bá a ṣe wá yẹn gbogbo aburú ayé pátá láwàá tòjọ gbogbo tí ń já burú ayé pátá tó ò fi ní rìkì ọlọ́run kankan láyé àti lọ́run mọ́ tó o bá wà lórí irọ́. ọ̀rọ̀ isa ló bí ẹ̀jẹ̀ àṣepè kí ni Mirza Gulam Ahmadu pera rẹ̀ tàbí takò ó pèrè ẹ̀ ní isa ó pèrè ẹ̀ ní isa ọ̀rọ̀ isa ló bí èpè nu Quran àwọn tó bá ń pe isa lẹ́yìn ọlọ́run tí wọ́n ń jọ́sìn fún Ìsá lẹ́yìn Ọlọ́run ohun tó bí èpè ayé èpè láàrin ikọ̀ méjì ọ̀rọ̀ Ìsá ni Mirza Gulam Ahmadu yìí lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ohun tó pera rẹ̀ táwọn náà sì gbà bẹ́ẹ̀ ó ní the promised Messiah and the uh, and the alimujadid al and the uh, the current reformer ìmọ̀ ìmọ̀ tí wọ́n lò fún mu'asiru wọn bọ̀tí tí ń jẹ́ mujadid òní reformer àtẹ̀síṣe. now ọ̀rọ̀ isa ló bí èpè mirza gulam amadu kílẹ̀mù kóun ní isa èmi sọ pé òpùrọ́ ni kì í ṣe òní isa. ẹ̀yin amadíyà sọ pé isa ni ọ̀gá yín ṣe ẹ ní isa ti ń padà bọ̀ ẹ sì ní òní ìmáàmù máa dí aṣọ òdodo fún yín ara yín kọ ẹ ń sọ nǹkan míì tọ́rọ̀ bá ti wá rí báwọn àwọn ò lè fòdodo lẹ̀ fún rọ ẹ̀yin ò kó ń di rọ. ẹ sì fẹ́ máa fi hàn ayé wípé ẹ wà nídìí òdodo kí ló kù tá yanjú ẹ̀jẹ̀ máa èpè ńláńlá èpè ragudu ragudu èpè bambabamba èpè tá a máa fi bà sí àwọn èpè tá a máa fi gorodóòmù wọn èpè yìí ni wọ́n sá fún un òkùnkùn kì í kùn kí onínú kọ́ mọ̀ mọ́nú Dr. Saheed Tìlẹ́yìn mọ̀ pé rọ́lá madíyà Musiliu ẹ̀rí bẹ́ńdẹ́ digbí ó mọ̀ pé rọ́lá madíyà àmọ́ ìkòkò ọbẹ̀ ní ìkòkò ọbẹ̀ ní tí ò gbọ́dọ̀ fọ́ so mo wá di ẹ̀rù jẹ̀gẹ̀ sí wọn lọ́rùn nítorí èpè. E wọn ò fẹ́ kú wọn ò fẹ́ rí parun wọ́n sì fẹ́ máa ta ayé jẹ. tẹ́fẹ́lẹ́ gba màdí yín gbọ́ ni why can't you come out with your wife with your children after the debate if we fail to agree if we fail to agree on a particular point lórí ọ̀rọ̀ isa ọmọ mariam tẹ̀ sọ pé òun ni pé ọ̀gá yìí ni isa ọmọ mariam then we invoke the test of Allah until tí sì ń ó tàn lẹ̀ àmọ́ wọ́n ti bá nú tàn wípé ọ̀gá àwọn gangan èpè ló ṣẹ́ ti tiẹ̀ fi ta èpè òun ló ṣẹ́ ti tiẹ̀ fi ta nínú àròjàre amadíyá patimọ́ àkọ́kọ́ mo dá mo dárúkọ àfa àtẹ́jọsépè mo ti gbàgbé ọkọ ní ìsìn àfa àfànà ùlọ ẹ ṣe bàbá fànà ùlọ òun náà ọmọ India ni òun ni ó mọ̀ jọ sépè èpè já Mirza Gulam Ahmadu òun fúnra rẹ̀ wọ́n kọ èpè tó ṣẹ́ wọ́n kọ rẹ̀ gẹ̀ẹ́dẹ́ sójú ewé ó ní kú kọ́lẹ́rà ní kó pa òun tóun ọ̀bà jẹ́ nǹkan tóun pera òun ó sì kúkú kọ́lẹ́rà náà ẹ̀yin ní ẹ̀jẹ̀ á fi kọ́lẹ́rà ẹ̀jẹ̀ á fi ṣépè ẹ̀jẹ̀ á fi covid nineteen ẹ̀jẹ̀ á fi ṣépè ẹ̀jẹ̀ á fi kí tún ni ẹ máa bá ń dápọ̀ àwọn àdánwò yẹn Ebola ẹ̀gá fi ṣépè yellow fever ẹ̀gá fi ṣépè kí tún ni HIV AIDS ẹ̀yìn àmàdíyà ẹ̀gá fi gọ ṣépè kí tún ni cardomegaline heart problem ẹ̀gá fi ṣépè kidney problem ẹ̀gá fi ṣépè tẹ́ ẹ bá dára yín lójú wípé Mirza Gulam o òun ni promise messiah òun sì ni mujadidu. ẹ jẹ́ àfi ṣépè.